الله فالوضوء يستحب لأمور منها التجديد قال النبي قال أنس رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم يتوضأ عند كل صلاة رواه البخاري ويستحب الوضوء للدعاء قال علي رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ائتوني بوجوه فلما توضأ قام واستقبل القبلة وقال وكبر وقال أبي إبراهيم كان عبدك وخليلك ودعاك لأهل مكة وأنا عبدك ورسولك أدعوك لأهل المدينة أن تبارك لهم في مدهم وصاعهم مثل ما باركت لأهل مكة البركة مع البركتين ويستحق الوضوء لذكر الله عز وجل ويستحق الوضوء لذكر الله عز وجل قال المهاجر سلمت على رسول الله صلى الله عليه وسلم وهو يقول فلم يرد حتى فرغ من وجوهه ثم قال ما يمنعني أن أرد عليك إلا أنني كرهت أن أذكر الله إلا على طهارة رواه الترمذي كما يستحق الوجود قبل النوم قال النبي صلى الله عليه وسلم لبراء بن عازب إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن وقل اللهم إني أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وصورت أمري إليك وألجأت نفعي إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا لي إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت فإن مت من ليلتك مت على المصعد فاجعلهن آخر ما تتكلم به متفق عليه ويستحق عباد الله الوضوء للجنب إذا أراد أن ينام أو يأكل بدون غسل قال ابن عمر رضي الله عنهما سئل النبي صلى الله عليه وسلم أينام أحدنا وهو جنب قال النبي صلى الله عليه وسلم نعم ويتوضأ إذا شاء رواه ابن خزيمة وقالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم إذا كان جنبا فأراد أن يأكل أو ينام توضأ رواه مسلم والتحق الوضوء عند كل حدث ولو لم يرد المتوضئ الصلاة لقول النبي صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولن يحافظ على الوضوء إلا مؤمن رواه ابن ماجه كما يستحق الوضوء لمن حمل الجنازة قال النبي صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل ومن حملها فليتوضا رواه ابو داود بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم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 أن العبادة في الإسلام لا تقبل إلا بتوافر شرطين أساسيين فالشرط الأول إخلاص العبادة لله عز وجل قال الله تعالى فاعبد الله مخلصا له الدين على لله الدين الخالص والشرط الثاني متابعة الرسول صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد ومن المحدثات والبدع التي تفعل في هذا الشهر المبارك شهر رجب تخصيص أيام معينة للصيام أو للقيام حيث لم يثبت ذلك عن النبي صلى الله عليه وسلم في حديث صحيح فلذا يجب على كل مسلم ومسلمة اجتناب هذه المحدثات adúpẹ́ ونعمة ونعمة ọlọ́mọba المسلمين ó ṣe wọ́n ní mùsùlùmí في الإسلام àdánwò sí báyà téèyàn fi fi islam ẹ̀sìn kan tuntun èsì ọ̀nà ọ̀bà tí ó ti ọgbà lọ́jọ́ gbẹ̀dẹ̀ òkèèyàn téèyàn fi máa fi ilẹ̀ kí ọ̀nà ọ̀bà kí ó sànú ìmì àtẹ̀yìn nílẹ̀. akọ̀rọ̀ ìkẹ́yẹ̀ fún anabi wa muhammed lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ ẹni tí ọ̀nà ọ̀bà tí ó gbé dìde láti lọ wá jẹ́ ìkẹ́ àti àánú gbogbo àgbàlá yìí pátá ìkẹ́ àti ìkẹ́ náà fi máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàkábà rẹ̀ àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà máa wọn àti tètè ọjọ́ ìgbìndà òkè ààrùn. ìbẹ̀rù ọlọ́ọ̀bá ó ti ọwọ́ ìní àti ẹ̀yìn torí pé ọlọ́ọ̀bá wọn sùpà hánà wà tẹ̀lé lọ́sọ yìí pé gbogbo ẹni tó bá tẹ̀rù òun pátá wọ́n máa sí ọ̀nà fún yẹni pé gbogbo ibi tó lérò yìí pé kò sí àbáyọ níbẹ̀ ọlọ́ọ̀bá yóò máa sí àbáyọ fún níbẹ̀ ìyẹn ni ìkan lára àwọn àǹfààní tí ìbẹ̀rù ọmọ bá máa ń fún yàn ní ààyè kàtúwà kó di ọjọ́ ìgbèjà òkúyà rẹ̀. nínú nǹkan tí a máa ní gbé àlùwàdà májèmú kan lọ́jẹ́ pé kéèyàn ṣe síwájú kó tó di gbé òkè ọ̀hún ìyẹn ni pé ọ̀ràn àyàn ni. bákẹ́ náà lọ́jọ́ sí pé lọ́dún tó pọ̀ jù nínú àwọn onímọ̀ kéèyàn tó lè ṣe tọ̀wá yẹn ni pé ìrọ̀ kiri ká ilé ọmọ ọ̀gá ọ̀sùnmọ́nà ọ̀gáàlá èsì àmàṣe yálà wọn wúra ní abẹ́ hajj abẹ́yẹ kàfẹ́ sí títí náfìlà ọ̀ràn yàrá jẹ́ májèmú ni kó ṣe àgbọ̀nà ṣùgbọ́n àwọn nǹkan ní ìtumọ̀ tó ṣe pé afẹ́ká ṣe àlùwàlá ní títorí rẹ̀ tó jẹ́ pé kéèké sí ọ̀ràn yàn ṣùgbọ́n súnà lẹ́yìn wọn àmàlẹ́ lọ́wọ́ wọn wà ìwọ̀sọ́lá mi. afẹ́ bẹ́ẹ̀ látara ike èèyàn ó rí onírànà ládá níbẹ̀ èèyàn ó sì rí onírànà ìmálẹ̀ láti ara rẹ̀. lára àwọn kẹsí afẹ́ kásí àlùwàlá nítorí ẹ̀ tí ì ti tọ̀rọ̀ yàn òní wípé ní gbogbo gbàtà bá fẹ́ kírun kódà kálùwàlá wọ́n mẹ́jà á kárípa tún àlùwàlá sí. ìyẹn ni pé èèyàn kí àyè lábẹ́ nísìn àlùwàlá àyọ̀já títí tí wọ́n fi pé ìrún àlásàrì. afẹ́ nínú tó dáa jù kéèyàn tó ti àlùwàlá mi padà tó ti bó ti já sí pé àlùwàlá àyọ̀já pẹ̀lú kẹsí máa ń já àlùwàlá gẹ́gẹ́ àti padà sàlàyé rẹ̀ lọ́jọ́ iwájú. ẹ̀rí lẹ́yìn ni pé anásọ̀rọ̀ mamalik ọ̀rọ̀ bí ọgbà wà ní ìkọlára sàmì pàtàkì àdébí ọmọ ahmed sọlọ bàbá àdìwà sẹlẹ mi kódà tó gbé ní ọ̀dọ̀ ànẹ́bí sọ́kọ́ wá wà ní wọ́sẹ́là torí pé ọmọ ọdún mẹ́wàá ló wà nígbà tí ànẹ́bí wọ ìlú màdínà ìyá rẹ̀ sì ti lọ fà á fún ànẹ́bí pé òun fẹ́ kọ́ máa gbé lọ́dọ̀ ànẹ́bí kó lè jẹ àlùbáríkà onírànà èso sí pé èyá máa jẹ nípa gbígbé pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run. wọ́n ọ̀rọ̀ yìí wá onígbé anabi sọ́kọ̀ lọ́wọ́ àlùmọ̀sẹ́lẹ̀ gbogbo gbàdúrà ti fẹ́ kírun pátá ìdìmọ̀ nkàlùwàlà yálà àdùwàlà rẹ̀ jáde o àbí ọ̀já ni o anabi máa ń sojú kòkòrò padà sí pé àdùwàlà tí ọba fi kí ọ̀kan òbí ó fi kí ìrùn mi káwọn náà ti bẹ́ẹ̀ lára nǹkan tí a fẹ́. bákan náà lára nǹkan tá a kéèyàn tó ṣe àlùwàlà lé lórí onígbà tí ìbáfẹ́ ti ọlọ́run kò sí irú kọ̀ǹdíṣà téèyàn wà tí òbí lè fẹ́ náà kódà kéèyàn ó yọ sí pé ó ní jálábàlá ìyẹn lè fi ọlọ́run léyìí kéyìí àsìkò léyìí kéyìí ààyè léyìí kéyìí léyìn bá ti rí kọ́ wà ṣùgbọ́n afẹ́ kò sí pé kéèyàn ṣe àlùwàlà síwájú kó di ọlọ́run padà jùlọ tọ́jà sí pé ìkẹyẹ ọ̀ka yẹ̀lá púpọ̀ kéèyàn ti àlùwàlá nítorí rẹ̀ kọ́ wá dojú kọ kíbla kọ́ gbọ́wọ́ sókè lẹ́sìn kí ilé ọ̀nà ọ̀rọ̀ ṣùgbọ́n wàtálá eléyìí ní nǹkan tí a fẹ́ ni tó sì dá pọ̀ ẹ̀rú rẹ̀ ní pé ali ẹ̀tọ́ jẹ́ àlefẹ́ ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn anabi wa muhammed sọ́kọ̀ọ́lọ́ wa ìwọ̀sẹ̀lẹ̀ oníkéjọ́ kan anabi béèrè fún mi àlùwàlá. kì í ṣe pé wọ́n fẹ́ kí wọn ọmọ béèrè pé ẹ fún mi lómi. wọ́n ti omi dọ́dọ̀ àdébí sọ́kọ̀ bọ̀ wà ìwọ̀sẹ̀lẹ̀ àdébí ṣe àlùwàlà nígbà tó ṣe àlùwàlà ó dìde olùdójú kan kébìlà ó ọgbọ́n àgbà àtúrọ̀ fọlọ́ yìí ọtọrọ fún àwọn ará amẹ́ríkà ebi ọlọ́ba ti gbé wá gan nínú àyèmáyé nínú àyà ọ̀kọ̀ọ̀án ọtọrọ fún wa ọtọrọ àlùbáríkà fún wa ó sì fi àlùbáríkà fún àwọn ará amẹ́ríkà èmi náà tí mo jẹ́ olùsìn rẹ tí mo sì jẹ́ òjíṣẹ́ rẹ tí mo jẹ́ ọmọ ibrahim èmi náà ń tọrọ ará pé kó fún níbi nǹkan ìwọ̀n wọn tí wọ́n fi ń wọ́n jẹ mójú wọn àbí sọ́ọ̀rọ̀ wọn ìyẹn pé fi àlùbáríkà sínú tí wọ́n ń jẹ tí wọ́n mú ní àdìpẹ̀lẹ̀ àlùbáríkà tó fi sí ìlú mọ́kà gbogbo ẹ̀dá wá sí dé ìlú mẹ́dínà sí sídòní àríkẹ́ àdúrà yìí ìlápá rẹ̀ ó sì wà ní ìlú mẹ́dínà ìlú ànábìwọ̀n mohammed sọ́kọ̀ọ́ ẹsẹ̀ tá a nílò bẹ́ẹ̀ ni pé àdébí sọ́nà ọba àlùsọ́nà kìí ti kọ́fẹ́ kírun tó fi ní kí wọ́n mọ̀ pé omi àlùwọ̀lá láti lè ṣe àdúrà pàtàkì yìí òun náà ló fi sílẹ̀. ìyẹn tọ́ka sí pé sábà fẹ́ ṣe àdúrà òfin dájú kákọ́kọ́ ṣe àlùwọ̀lá náà ní ìsúná nàbí wa muhammed sọ́nà ọba àlùsọ́nà kìí ti wọ́n rẹ̀. bákan náà nígbà tá a bá fẹ́ ṣe ìrántí ọlọ́run bótilẹ̀ jẹ́ pé kíra tó Muhammad lọ́pọ̀ lọ́pọ̀ àríwá ìgbésẹ̀ nínú àbí ìtòrí rẹ̀ gbogbo èyí kí ìyá àsìkò rẹ̀ fi máa di ọlọ́ọ̀ni. ìyẹn lọ́pàá yá sí pé kí mùsùlùmí ọtún ní kòkòrò yálà ó wà lẹ́nu iṣẹ́ rẹ̀ ní o àbí ó wà lọ́fíìsì ga ó rí sí pé bóyá kí wọ́n pe òun wọlé gbogbo àìsí ìyá wà kí ìyàwó rí dé àwọn ọ̀já kó níbi bí máa rántí ọlọ́run ọlọ́run subhanallah kéèyàn máa ṣe léyìí ọ̀dà púpọ̀ èyí tó tún fi wá dáa jùlọ ni pé kéèyàn tó máa ṣe ìrántí ọlọ́run kéèyàn ti àlùwàdá rárá fi jùlọ yálà ìyẹn fẹ́ ṣe àṣkà èyí tó jẹ́ sàárọ̀ tó yẹ kí gbogbo mùsùlùmí ọmọ àbí àṣkà àwọn àṣẹ náà èyí tó jẹ́ ti ìgbà máa ṣe nírọ̀lẹ́ tó yẹ kí gbogbo mùsùlùmí ọmọ afẹ́kẹ́ àti àlùwàdá ọ̀dà púpọ̀ torí pé anábì wa muhammed sọ́kùn wà wà ìwòsànlẹ̀ ọ̀tọ̀ ní ọjọ́ kan ìkálára àwọn sàbí rẹ̀ sí orúkọ rẹ̀ jẹ́ almuhajir ibn kọ́mpẹ̀ onígbà òun wá sálámà sí anábì wa muhammed sọ́kùn wà ìwòsànlẹ̀ ṣùgbọ́n anábì ọ̀dọ́ ló nígbà tí anábì wa sí àlùwàlà yẹn pé anábì ọ̀dọ́ sálámà wọn nígbà tí anábì sọ́kùn wà ìwòsànlẹ̀ tọ́wá sí àlùwàlà tán ọ̀sẹ̀ tẹ̀wá dá sálámà sàbí pàtàkì yìí ọwọ́ à ń mú àwíjàre wọn fún sàbí yìí pé ìgbà tó sádàmù síbi tí mi ò dáhùn kọ̀ọ̀rọ̀ yìí ti torí kankan ju pé mo kórìíra pé kí n dá ọlọ́run láì ṣe pé mo wà ní mara yẹn ni pé láì ṣe pé mo ṣe àgbọ̀nà èyí náà ẹ̀kọ́ ló jẹ́ fún èmi àti ẹ̀yìn ká ṣe ojú kòkòrò rẹ̀ ọjà ti ṣe gbogbo gbàdá bẹsẹ rántí ọlọ́run bá pátá ká máa wà ní ìmara eléyìí fi dáa púpọ̀ lára súnà ẹni wà mahammed sọmọ bàbá àlùfẹlẹ. bákan náà lára ojú pẹ̀lẹ́ bá tó fẹ́ kéèyàn máa ṣe àlùwàlá ní tìtorí ẹ̀ wọ́n ti lẹ̀ jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa àlákàkùn ẹ̀ ṣùgbọ́n tó ti pàtàkì púpọ̀ yẹn ni pé ká tó sùn. torí pé ọ̀pọ̀lọpọ̀ ìní máa ń pariwo sí ẹ onídàgbà báyìí àbí ìkàwé ìṣẹ̀lẹ̀ tó lójú wọn àtúnírànà àwọn nǹkan míì sí máa sọ àwọn míì ti kìfìrí nígbà wọn bá padà jí. lára ọkọ̀fà rẹ̀ òun náà ni àìsí ìlànà súnà bó ti tọ́ àti bó ti yẹ síwájú kéèyàn ó tó sùn. lára nkẹta afẹ́ ó ṣe síwájú kó tó sùn òun náà ni kó ṣe àlùwàdá. kódà kìí ṣe àǹfààní pé yóò máa jẹ́ odi ìṣọ́ àbí ìmọ̀lẹ̀ fún yàn nìkan bí kò sí pé àníbi sọ́kọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ ó tún dákọ̀ àwọn nǹkan bí pẹ̀lú ẹ̀ ní ìjọba àníbi ìdojúkọ ìkan lára àwọn sàábì rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ àlùbárà ibn àádì lẹ́gbẹ̀ẹ́ tó wà nínú sọ ìbùkárì àti mùsùlùmí. ọwọ́n sọ fún sàbí pàtàkì yìí ó ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ó sí láǹfààní ní ayé àti ọjọ́ gidi àlùkí àrùn ìgbé nígbà tí ọba wọ́n bùkátà sí kọ́ ọ lọ sùn kọ́ ọ lọ síbi ìbùsùn rẹ̀ sí bí ó ti àlùwàdá bó o ti máa ń ṣe nígbà tó bá fẹ́ kí ọ. tọ́ba tí wọ́n ti àlùwàdá yìí tán tọ̀rọ̀ fẹ́ sùn rí i pé apá ọ̀tún rẹ inú ikọ̀ ìlílẹ̀ yẹn pé wọ́n fi apá òsì sùn apá ọ̀tún òun náà ní kí òfin lélẹ̀. tọ́ba tí wọ́n ti léyìí tán kọ́ wá sí àdúrà yìí. اللهم إني أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك títí dé ìparí rẹ̀ gẹ́bí o ní àkọ́kọ́ àdúrà yìí tó pàtàkì lọ́wọ́ bẹ̀ kókó rẹ̀ ní pé èèyàn kó gbogbo àlámàrí rẹ̀ sọ́dọ̀ tó ṣe pé kò sí ẹni tó lè bá yẹn gbọ́ kó bó ti ó kéré ma bó ti kó tóbi tó nínú ọ̀sẹ̀lẹ̀ ayé yìí àti lọ́dọ̀ pé dàgbé àmàjọ náà lọ sọ hàn wọ̀tá náà yẹni pé èèyàn ń kó gbogbo àlámẹ̀rí èyí tó kéré àti tó tóbi èèyàn ń kó sọ́jú ẹ̀ tó lè gbọ́. àlejò sọ́kùn ọgbà wà ní ọ̀sẹ̀lẹ̀ nígbà ìbá tẹ̀lé yìí yẹni pé ó ṣe àlùwàlà síwájú kó sùn ọ wá ṣe àdúrà tí mo kọjá sí pé nígbà tí màá fẹ́ jáde nílé ayé yìí ọ jáde lẹ́yìn tó ti pé ọlọ́run bá yọ ìyọ̀nù sí kò sí nǹkan tó tó láyè torí pé kò sí bẹ́yà sí lè sẹ́ láyé ìtó tọ́já sí pé nǹkan tó gbádùn bẹ́ẹ̀ àbí nǹkan tó rí níyà níbẹ̀ ó lè tún sí ọjọ́ ìgbéga ìgbéga. àlejò tó wọ́n wá wàlẹ̀ wọ́sọ́lẹ̀ wọn fẹ́ pé kọ́ wa rí pé ó lò yìí òun náà ló wí káyìn tó sùn yẹn ni pé tọ́ba ti pé òun lọ́gà kìí sí pé ó tún ti ẹjọ́ kẹsẹ̀ máa sọ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ tí tọ́ba ti pé ẹ̀sìn yìí tí ìbá ti mọ̀ tó bẹ́ẹ̀ náà lèyìn ó ṣe láǹfààní sí àwọn àlùbáríkà orí tó pọ̀ bẹ́ẹ̀ tó léè tí máa ń fi sọ tí máa ń jẹ́ odi ìsọ́ fún yàn léè tí máa ń jẹ́ àrísìkì fún yàn léè tí máa ń jẹ́ ìdùnnú fún yàn ní ayé àti lọ́jọ́ gbèsè àgbéyàmẹ́ bákan náà lára nǹkan tá a tún fẹ́ ká tó ṣe àlùwàlá nítorí ẹ̀ kò ní pé téèyàn bá ní jánábà lára ìyẹn ni pé ọba ìyàwó rẹ̀ lò lápẹ̀tùwé ọ̀rọ̀ á sì fẹ́ wẹ ìwé tọ́jú ọ̀ràn àyàn bá padà sàlàyé rẹ̀ nígbà tí ọba padà yá pẹ̀lú gbọ́dọ̀ nígbà míì àìwẹ̀wẹ̀ yìí kì í sí ìwọ̀ ṣùgbọ́n afẹ́kọ̀ sí gẹ́gẹ́ tí ó wà ní ìbámu sí ìlànà súnà nàbí wa muhammed sọ́kọ̀ bá wà lọ sọ́lẹ̀. ìyẹn náà ni pé kó rí pé òun ṣe àlùwàlá síwájú kó tó sùn. eléyìí náà nípa yẹ kémi àti ẹ̀yẹ ká ṣe ojú kòkòrò rẹ̀. ibnu umar ìkàlára sàbí pàtàkì ànábì wà lọ sọ́lẹ̀ tí abdullah tó sì jẹ́ ọmọ fún àlífẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ànábì wa muhammed sọ́kọ̀ bá wà lọ ó ní pé wọ́n béèrè lọ́wọ́ ànábì sọ́kọ́ bọ́ọ̀bù àlèwọ̀sánà mi pé tọ́ọ̀rọ̀ fún ẹ nìkan kan náà wà kó sí pé tọ́ba ní jálábàlá tọ́yẹ kọ́ wọ ìwé ọ̀ràn àyà kọ́ bá wẹ̀ kó sì lọ sùn bẹ́ẹ̀ ànábì sọ́kọ́ bọ́ọ̀bù àlèwọ̀sánà sọ pé náà kò sí kẹ́kẹ́ ó lè sùn láì sí pé ọwẹ́wẹ́ tọ́yẹ kọ́ wẹ̀ yọ sábà yìí pé nígbà tó ń bá jí síwájú láti kírun àlùfájà rí òun gbọ́dọ̀ wẹ̀wẹ̀ yẹn ṣùgbọ́n lè sùn láyè sí wípé ọwẹ̀ ṣùgbọ́n o ó ti àlùwàlà tó bá fẹ́ ọdẹ akọ tó bá fẹ́ yẹ ó túmọ̀ sí pé kì í sọ̀rọ̀ yẹn kó rí pé ó tó bá rò ìyẹn fi púpọ̀ ìyàwó aisha ọ̀rọ̀dì ọlọ́wọ́ àyà gbà wá láti ọ̀dọ̀ sọ́kọ́ yẹn gbé tọ́ba wà nípò ẹ̀ tó ní jánábà lára tọ́wọ́ fẹ́ sùn àgọ́ fẹ́ jẹun tó ìdájọ́ mi tó ti wá bà tọ́ba fẹ́ sùn àgọ́ fẹ́ jẹun lẹ́yìn sí wípé ọkọ̀ bá wọ ìwé ọ̀ràn yẹn àníbi sọ́kọ̀ bá wà ìwọ̀ sẹ́lẹ̀ ọmọ ti àlùwàlá yẹn ni pé yóò ti àlùwàlá síwájú kó tó sùn àbí síwájú kó tó jẹun nígbà tí ọba ti ti tán láti wẹ ìwé ọ̀ràn yẹn eléyìí náà nǹkan tó yẹ kí á ti ojú kòkòrò bákan náà lára tí a tún fẹ́ òní gbé fẹ́ kẹtẹ́lẹ̀ kọ̀yẹ́ kéèyàn wà lẹ́yìn tí ò ní lálùwàlà yálà èèyàn wà lọ́fíìsì ni o àmọ́ wà lẹ́nu iṣẹ́ rẹ̀ ni o gbogbo ibi tí èèyàn gbogbo èyí kéye àkókò ìlà fẹ́ kí mùsùlùmí ọ máa wà lẹ́yìn tó lálùwàlà kò sí wípé aago mẹ́wàá sí èsì ẹ̀sìn gbígbáyé èèyàn fẹ́ kí wọn rárá kéèyàn rí dájú pé inú àlùwàlà ló wà eléyìí fi dà púpọ̀ fún ẹgbẹ̀rún sẹ́ńtẹ̀ láti ọ̀dọ̀ anábì wa muhammed sọ́kọ̀ ọba wa alẹ́wọ̀sẹ́là nínú hadith tó wà nínú ibnu maja anábì sọ pé ìsèkìmù ẹdún dídí o ẹ má ti sìnkú sìnkú ẹdún lérí ọ̀nà dọ́tọ́ tẹ́wà ẹ má wo ọ̀tún ẹ má wo òsì wọ́n dá tọ́tù ẹ máa ẹ lè sọ ẹ lè tún ká ládẹ́bàtàbàtà tẹ́rì dídí. nínú ìtumọ̀ míì kò sí bẹ́ẹ̀ tí lè wà bẹ́ẹ̀ tí lè kẹ́ bẹ́ẹ̀ dúró déédéé tó ìjọba ni ó sì máa ṣẹlẹ̀ nípa wípé ẹ máa ní kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ náà wà níbẹ̀. kẹ́ẹ̀sì lọ́mọ àdébísẹ́ pé wọ́n àlẹ́mù ẹ lọ́mọ yìí pé ìtò lóore jù nínú ọ̀sẹ̀ máa ṣe ní ayé yìí tí ó fi oríṣiríṣi ọlọ́run láyé ìfọ̀ á nínú kẹ̀kẹ́ ni pé wọ̀lẹ́ yọ àfihàn alẹ́ lòdù ilẹ̀ mọ̀mí. ẹnìkan kò ní wà lẹ́nu tó ti yọ́ máa sàkíyèsí àlùwàlá yọ́ fẹ́ máa wà lẹ́nu tó ti yọ́ máa ní àlùwàlá tó ti pé èyíkéyìí àsìkò yálà aago mẹ́sàn-án àárọ̀ ni àbá aago mẹ́wàá aago mọ́kànlá àlùwàlá rẹ̀ já yóò sọ pé kí wọ́n yóò gbogbo ìgbà tó ń bá sáwọ̀dá òun wà nínú àlùwàlá ni ẹni tó lè má mọ̀ wà nínú àlùwàlá nígbà tó bá sùn tọ́lá tó ti jí báyìí yóò kọ́kọ́ sálùwàlá sálùwàlá bá tó já yóò tún rí wípé òun tó ṣe àlùwàlá ni àníbi sọ́kọ̀ ọ̀gá wà ní òṣèlú ó ní pé ẹnìkan ò ní máa tẹ́lẹ̀ yìí àfikọ́jẹ́ mọ́ mi ni yẹni kẹsẹ̀ ìbá fẹ́ ma àpẹẹrẹ pé sẹ́mọ́tì olùgbàgbọ́ òdodo nítòótọ́ tọ́nà ọ̀sẹ̀ ó gbà lọ́jọ́ gbé dàrú yàmà ó gbìyànjú láti máa ṣe nǹkan yìí èyí ò sì ní máa wà nínú àlùwàlà lóòrèkóòrè àfi kó ṣe pé inú ìmọ̀lẹ́ lọ wà inú ìmọ̀lẹ́ lè yẹn wà yẹn tó ṣe pé ẹ̀mí yẹn máa balẹ̀ kò sí kankan tí ó máa pààyàn láyà torí pé èèyàn ti wà ní kọ́ndíṣàn tó ṣe pé èèyàn súnmọ́ náà bá wà sùhánà wọ̀tá àná ẹ sì rí pé ìtọ́lágbára púpọ̀ ni bó ti wá lágbára sóhun tí ì bá bí ọ náà téèyàn sì gbìyànjú pé òun fẹ́ máa ṣe tó nípinnu ikú òun fẹ́ máa ṣe ọ̀nà kó ṣe rọrùn fún yàn pẹ̀lú gbọ́dọ̀. bákan náà lára nǹkan tí a tún fẹ́ òun ni pé ẹni tí ọba bá wọn gbé òkú lọ sí ilé ibi tí wọ́n ti sìn afẹ́kù náà ti àlùwọ̀dá nígbà mo sí ọ̀rọ̀ àdébí sọ́kọ́lọ́ àdùsílà kìí ṣe ti ọ̀rọ̀ yàn pé ẹ̀ńtọ́ bá wẹ̀ òkú kórí pọ́ wẹ̀wẹ̀ bá sí wẹ̀wẹ̀ jẹ́rẹ̀bà ẹ̀ńtọ́ bá sì pé kó rí pé ó ń ṣe àlùwàdà. lára nǹkan tó wá sí pàtàkì láti pe àkíyèsí ẹnìkọ̀ọ̀kan wá sí nínú oṣù táwọn yìí oṣù táwọn yìí ni oṣù ọ̀rọ̀jà ìyẹn ni oṣù keje nínú oṣù ojú ọ̀run èyí tọ́jà sí pé anábì sọ́kọ̀ ọ̀pọ̀ àlèwọ̀sọ́lá olóka nígbà tí ó wà láyé òun náà sì ni àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n kà. oṣù yìí òun náà ni oṣù mi ọ̀tẹ̀lé sáńpẹ̀ ní ṣáàbán tí ọjà sí pé ọ̀rọ̀mọdé wọn tẹ̀lé. ìtumọ̀ ẹni pé tí rọ́jà ti wọlé ṣàbá ọmọdún ó ti súnmọ́ gan púpọ̀ nù torí pé oṣù kan péré lọ́jà ọmọdún àti oṣù tá a wọlé lọ́jà náà. ṣùgbọ́n nǹkan ti pé a máa gbọ́ káàkiri látìgbà tí oṣù yìí ti bẹ̀rẹ̀ ó ní oníranra àwọn àtẹ̀tẹ̀lẹ̀ sí ọ̀dọ̀ ọ̀nà nínú islam tá a wà yìí bísẹ́ ti ni ọ̀nà ọba máa ń wò bí kò sí pé tí májẹ̀mú méjì tó ti pàtàkì tó pé síbẹ̀ májẹ̀mú àkọ́kọ́ ní pé sẹ́yìn ti ń torí tọ́lọ́ yálà ìyẹn ti sàárà ni o ó ṣe hajj ni sẹ́tọ́rí pé kí wọ́n lè máa gbé ló fi gbogbo eléyìí sí pé mùsùlùmí ó kírun ọgbàwẹ̀ torí ọba ni èyí ni mẹ́tẹ̀mọ́ torí pé ọ̀nà ọba sọ pé ẹ̀sìn òun lẹ́yìn tí ó sì yẹ fún ọ̀nà ọba wọn àwọn ọ̀sán ìyẹn ni pé bẹ́ẹ̀ ni tìtorí kàbíyìn ṣe ìjọsìn bẹ́ẹ̀ bá ṣe nìyí tó ti ṣe pàtàkì kí ẹnì kọ̀ọ̀kan kó ṣe àkíyèsí rẹ̀ nígbà tó ti fẹ́ ṣe èyíkéyìí nǹkan ìtọ́jà sí pé ọjọ́ ìkẹtẹ́ yẹn fi máa súnmọ́ ọlọ́run bá wọn sùnmọ́ àwọn ìfẹ́ náà kọ́mọ́ sí ní tìtorí tí a rí mi àbí tí a gbọ́ mi àbí torí kí wọ́n lè kí bí kò sí pé ó ń ṣe lẹ́ńtì fi ń wá ojú rẹ̀ ọlọ́run mọ́tẹ̀mọ́ àkọ́kọ́ ni mọ́tẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tí ìbá fẹ́ ṣe ìjọsìn fẹ́yìn agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ ní pé ibi wọ́n fẹ́ ṣe yìí báwo ló ti wà níbàámu sí ìlànà àlẹ́bí sọ́kọ̀ wà nínú sẹ́lẹ̀ tó nípìnlẹ̀ láti ọ̀dọ̀ àlẹ́bí sọ́kọ̀ wà nínú sẹ́lẹ̀ tó bá nípìnlẹ̀ sípàdé ibi sí síbẹ̀ ni mo ti ń ṣe. lára àwọn kẹsẹ́ òní gbilẹ̀ táwọn èèyàn ń ṣe nínú oṣù yìí ó ní pé onírànà àdì àwọn ìgbà wá tó ti kíkọ lálàáfíà rárá láti ọ̀dọ̀ àtẹ́bí táwọn kankan àwọn jọ ni àwọn èèyàn ń wí fáwọn èèyàn pé sábà ti gba àwọn ọjọ́ mẹ́ta nínú oṣù rọ́jà ládàbà ìlọ́wà kan sábà gbọ́jọ́ márùn-ún sábà gbọ́jọ́ méje sábà gbọ́jọ́ mẹ́wàá so eléyìí ò rí lẹ́lẹ́sọ̀rọ̀ àtẹ́bí wọn àfẹ́ fọ́kọ̀ọ́ àdìsọ́là máa ti máa ń gbàwẹ̀ gẹ́lẹ́ nínú àwọn oṣù tó yàtọ̀ sí ọjà iná làágbàwẹ̀ nínú oṣù ọjà ẹni tí bá máa ń gbàwẹ̀ májè àti tọ́sí tẹ́lẹ̀ kó gbìyànjú láti fi gbà nínú oṣù yìí ẹni tí máa gbà àyẹ̀wòdì ọjọ́ kẹtàlá ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù kọ̀ọ̀kan kó gbìyànjú láti gbà á ṣùgbọ́n kéèyàn wá wí pé òun gbàwẹ̀ torí pé oṣù ọjà dé àti ní ìjẹ́pẹ̀ ní ìgbà àwẹ̀ arúgbó sọ eléyìí ọ̀lẹ́sẹ̀kẹ́ láti ọ̀dọ̀ àti ìwà mohammed fọwọ́ ọba wa lọ sẹ́nà. bákan náà ìmọ̀ ọjọ́ kan pàtó pé o ní ọjọ́ tí àlejò sọ́kọ́ wà lọ sẹ́nà tó ṣe àlejò sọ́rọ́ àwọn mẹ́rẹ́j lẹ́tọ́ sí pé orí rẹ̀ pé ìlú oṣù yìí dá àlejò pé pé àwọn àwọn ọjọ́ kan ńlá fi wá sí ìyáàmù lẹ́yìn yẹn ni pé á fi hàn àpípọ̀ sọ eléyìí náà ọ̀lẹ́sẹ̀kẹ́ láti ọ̀dọ̀ àti ìwà mohammed sọ́kọ́ wà lọ sẹ́nà gẹ́gẹ́ bí onígbé sọ́ọ̀nẹ́bí ṣe nǹkan téèyàn fẹ́ ṣe níjọsìn yẹn tọ́ba ṣe bóòlù àlẹ́bí ti ṣe táwa náà fi jáde pé a fi lè kọ́sì rẹ̀ a fi lè rí dáadáa ọlọ́ọ̀bá yóò ṣe àlámà rẹ̀ ọ̀kan wa ní rọrùn kò sì ní jẹ́ kí a ṣe ìjọsìn yìí sí ọlọ́ọ̀bá tí ò ní gbà lọ́wọ́ wa aláwọ̀ máa ń bẹ̀rẹ̀ ìsìlámù والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو عبدك نصيبنا بيدك ماضي فينا حكم عدل فينا قضاء أسألت بكل اسم هو لك سميت به نفسك أو علمته في أو علمته أحد من خلقك أو استأثرت به فإن المنزل أن القرآن العظيم ربيع قلوبهم وجلاء أحزانهم وذهاب اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر ذنوبا إلا أنت فاغفر لنا مغفرة وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا اللهم متعنا لأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله وارثا منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل مشكلتنا في ديننا ولا تسلط علينا من لا يرحمنا اللهم اصلح لنا ديننا الذي هو عصمه ربنا واصلح لنا ديانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الموت راحه لنا من كل خير واجعل الموت زياده واجعل الموت زياده لنا في كل خير اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حادث من حوادث الدنيا ولا الآخرة إلا قد علمها الياء رحمه الله إلى سؤال